bá gúnyán sínú ewé tá a bá ṣe pèsè òpè pa ẹni tó máa yó máa yó tán bá dẹ̀ ju abẹ̀bẹ̀ tèmi ọláyínká babs àtàbàtúbà bẹ̀rẹ̀ orin sílẹ̀ nígbàgbà tán jù sókè tí ń balẹ̀ nígbàgbà bí pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀. mo ti ní kí àbúrò mi ò fẹ́ ibo mi ò fi pámu pé kó fẹ́ yín tẹ́ ẹ sọ pé pámu fi ń kábúrò mi ò fẹ́ ibo àṣẹ tàn ló fẹ́ lọ́ọ́ fífẹ́ tó ti débẹ̀ tí ń ṣàwáwí pò ń jù lọ ní ìsìn ó fẹ́ purọ́ gbowó lọ́wọ́ ẹ̀ áà ní táǹfẹ̀tò tó ní sọ gangan nìyẹn pé ṣé n tó lẹ́tọ̀ọ́ ni kí àwọn àfẹ́sọ́nà méjèèjì síra wọn kán máa purọ́ gbowó lọ́wọ́ ara wọn lè ṣẹ̀sọ́ tó lè ṣẹ̀sọ́ sí ó lè jókùnrin ó lè jóbìnrin ṣó lẹ́tọ̀ọ́ ṣó n tó dáa ni ee n tó máa ń padà ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ kì í ṣe n tó dáa òun ni mò ń sọ fọmọ yìí kẹ́ ẹ dẹ̀ bá sọ mí ní sọ pé ọ̀rọ̀ tí àlejò sọ fúnlẹ̀ kan wọ etí ẹ̀ ẹ bá sọ̀rọ̀ níbi tó máa ti ah, gbọ́. ẹ kìlọ̀ fún Àtàbàtúbú o ẹ kìlọ̀ fún Àtàbàtúbú mò ń sọ fún ẹ. èsì tó máa ṣe fún mi màá kàn ná ẹ mi for nothing. ẹyin tí ẹ máa ń pè mí tí máa sọ fún mi pé kinní kan ẹ kìlọ̀ fún Àtàbàtúbú ẹ kọ́ mọ̀ ń sọ o ti máa lùsì bírèkì níbi tí mo fi sí ẹ kọ́ mọ̀ ń sọ ṣé mi mò ń drive tó wá ń pé tí wọ́n fi bírèkì lu ṣe bírèkì ṣe kí ni fẹ́mi. Ah, èmi mò ń drive. ṣé ṣe lẹ́bù tẹ̀ wá ti mọ yín lára ọlọ́kọ̀ ro òjò àánú. tọ́lọ́ bá máa bless mi ni kì í ṣe ọ̀dọ̀ maga. maga ni. kì í ṣe maga. a máa gba owó ẹlẹ́. Eh. ó dẹ lẹ́kọ́lọ́bùrẹ́là tó mọ̀ pẹ́rù ni. Oh, ó dẹ lẹ́kọ́lọ́bùrẹ́là tó mọ̀ pẹ́rù ni. ó dìgbà tó bá bẹ̀rẹ̀ sí sórí tí ara lẹ́yìn bá ń jẹ́ òkúté onídodo gobi wo bí. mi ò wọ bẹ. ó yẹ ká bá a wí ká pẹnupọ̀ ká bá a wí torí tó bá dalẹ̀ wùrùn rẹ̀ ò ní jẹ́ ká sùn ó mọ ṣe sọ fún ẹ pé ò ní parọ́ gbowó lọ́wọ́ èbùkà tó o bá mọ̀ pé ò ní fẹ́ jẹ́ kí n pe èbùkà ń sìn wípé oh ẹ ló ní fẹ́ èbùkà ah, oh má wulẹ̀ ara ẹ̀ gbóná oh àbúrò mi ò ní ẹ fẹ́ òkú ètò lọ́wọ́ ìyàwó ẹ̀ síwájú simple ó ṣe mistake. Ah, ọlọ́ta mi ṣe mistake mistake tí mo ṣe ó ní pé mo rò pé gbọ́n gidi ni mo ní ni èmi rò pé tòótọ́ tòótọ́ ibì kan náà lèmi àti ti jọ jẹun ẹ mo rò pé tó tọ́tọ́ tó okun alájọ bíi okun ọmọ ìyá ẹ máa understand ibi tí mo lọ ṣẹ́fẹ́ ká jẹ̀yà kú ni ẹ wo ẹ̀gbọ́n mi ẹ wò ẹ at this junction mo máa lọ rent ẹ̀gbọ́n ẹ jẹ́ kí mo wá sọ kinní kan fún yín o èmi ti pẹ̀tù sí èbùkà nù ọ kò wá ẹ wò lóòótọ́ lóòótọ́ ẹ̀yin lẹ mú mi mọ èbùkà mọ̀mọ́ á jẹ́ kó yé yín wípé èmi àti èbùkà ti di ọ̀kan kò sí ohun tẹ́ ẹ lè sọ fún èbùkà kò lè gbọ́ o èmi ni mo mọ ibi tí mo ti ń fọwọ́ pa lórí èmi mọ ibi tí mo ti ń da omi tútù sí lọ́kàn èmi mọ mọ oríkì tí mo fún ibùkátà ibùkátà fún gbọ́rọ̀ sí mi lẹ́nu ṣé wàá rí owó kọ̀ńténà yẹn o kẹ́ ẹ láì sí ní kẹ́ gbọ́ máa gbà máa ẹ̀wọ̀ máa fi omi sàn lákọ̀dẹ̀ wọ́n kò sí gbàgbọ́. tó bá ti ń jáde lọ lé Bùkà láti alẹ́ ìlọ nọ́mbà wà èmi akọ́ sọ pé Bùkà delete nọ́mbà mi ná oh. torí tó bá ṣẹlẹ̀ tán kó má sọ pé olẹ́gbẹ́ kan àtàwà tí ló ń jẹ èmi ò lè wá bẹ́ẹ̀lì èèyàn ní station oh, èmi ò dẹ̀ lè kó èmi ò lè kó gbọ̀nsẹ̀ gbóná torí ọwọ́ ọmọ Ìgbò ìgbà tí wọn èdèrún lójú tí wọn bá láì ń gbà tún kò lẹ́ẹ̀kan wàá máa gbàbẹ̀ mú mi. èmi kọ́ lọ́mọ là ń gbà tí. kí ni tó bá pẹ́ ń gbà tí wàá máa gbàbẹ̀ mú mi ni mo sọ fún ẹ. tẹ́mi bá ṣiṣẹ́ tẹ́ bá ń gbọ́ chop and clean mouth chop ẹ mo ṣe ń sọ fún yín pé kí ìyá má bàa jẹ ọlọ́ta yín torí mo wo ibi tí ìyá máa gbà tí wọ́n máa ti gbà. tèmi ilé iṣẹ́ wà tèmi tèmi jẹ̀bi nílẹ̀. a ti travel ẹ̀gbọ́n mi as i speak to you bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí visa mi ticket mi ó ti ready láwọn ọmọ tí mo ti rè sọ ah, lára ẹ̀ka ah. kí n gbà yókù kí n clear off. ó dàbọ̀ máa lọ bẹ́ẹ̀ kò dẹ̀ sí ìkọ́tọ́ máa èmi ni màá gbọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí màmá arúgbó yẹn ń sọ màmá tó ti jẹ́ pé ṣiṣẹ́ tí wọ́n ti kọjá tipẹ́tipẹ́ ó ti ah, ṣe sí sí ti yẹ́ẹ̀ mo sọ mo sọ mo sọ bàmá tó ti dàgbà tí ọmọ wọ sọp tí ọmọ bọ́ yẹn lọ àwọn tèmi gbòòrò àwọn tèmi lẹ́gbẹ́ yẹn fún já wọn ọmọ bọ́ yẹn lọ ó yẹ kí tí bá tún rẹ̀ bùkà rú ẹ̀ mẹ́rin màá gbọ́rẹ̀ àwọn mẹ́rin papọ̀ màá já dànù wọ́n gbé yín mo sọ fún kẹ́kọ̀ọ́ pé kẹ́kọ̀ọ́ lówó lọ́wọ́ ká kára mọ́tò káwọ́ ọ̀rẹ́ káà náà kọ́lé sí bàánú rẹ̀ ń bá mi sọ̀rọ̀ tí ò lọ ká lọ́ọ́ ra lẹ̀ sórí sọ̀rọ̀ estate ẹ̀ ń sọ fún pé kinní kan ṣe ló ń gbò lọ́nà fún. gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ojúmọ́ rẹ amúlùdùn tá a ti ń da yín lára yá lọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ òun náà la tẹ́ sílẹ̀ fún yín tá a gbé kalẹ̀ ẹ bá wa gbé e yẹ̀wò fún gbogbo ọkùnrin àtobìnrin tí ń parọ́ gbowó lọ́wọ́ ara wọn ọkùnrin mi ò ní lóbìnrin yẹn fẹ́ á dẹ̀ waste life ẹ̀ á dẹ̀ waste time ẹ̀ á dẹ̀ waste energy ẹ̀ á waste gbogbo ayé ẹ̀ púpọ̀ ọ̀nù wọn míì ọjọ́ tí wá pẹ́ lé débi pé ó lè má padà wà rọkọ mọ́ tàbí láti má wà rí ọkọ alálùbáríkà tó máa wá fi ṣe àyàmọ́ hmm. látàrí pé ẹnìkan ti waste time ẹ̀ ó tún pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin náà ó mọ̀ pé òun lẹ́ni ìfẹ́ ṣùgbọ́n torí pé báyà orí owó kan gbà lọ́wọ́ ẹ̀ tàbí orí àǹfààní kan jẹ wàá wá máa tán ẹ̀yẹ aṣẹ́yìn lẹ́yìn irú nǹkan báyìí kí gbogbo èèyàn mọ́ dàbí ọmọ ẹ̀ kan tá à ń sọ rẹ̀ olórí kí ló ní mo ah, wí o kí ló ní mo wí. ẹ̀gbọ́n mi tọ́pìkì tẹ́ gbé lọ́sẹ̀ yìí ó lágbára mi ò jẹ́ ṣerú ẹ̀. tọ́pìkì tẹ́ gbé lọ́sẹ̀ lọ́sẹ̀ yìí àbí lọ́sẹ̀ yìí. lọ́sẹ̀ yìí mo ti dàpọ̀ mọ́ yíbo ahọ́n ti pààrọ̀. Ah. ẹ̀bùká tèmi tèmi nínú. ó ti da ẹ̀jẹ̀ ti papọ̀ ẹ̀jẹ̀ ẹ̀bùká pẹ̀lú tèmi ó ti dà papọ̀ báyìí. ó ti gbé bọ́dì. àmọ́ <laughs> ẹ̀gbọ́n mi nǹkan eh? burúkú ni kéèyàn máa like èèyàn kéèyàn wa sọ pé wọ́n tó tó wọ́n tó tó kéèyàn sọ pé ìbẹ̀lẹ̀ yẹn máa dàpá sí ọ burú jáì. ọ burú. ó ti pẹ́ tí mo ti wà lẹ́kọ̀ọ́ bọ̀ tí ọ̀rọ̀ tẹ́sọ ẹ ọ̀rọ̀ tó burú púpọ̀ ni. because èèyàn tó gbá ọkùnrin níbí tó kúrò níbí tó lọ sí ibòmíì tó lọ gbá ọkùnrin níbẹ̀ ìyà tó máa jẹ́rú obìnrin bẹ̀ kó dé gáràjì ìlú wọn ìyà ẹ̀ máa rọjò sì mọ̀ pé orí tó bá máa jẹ kó tó bá wé kiri gan ó sì máa padà ṣe kiri. wọlé ó wọ tírélà lọ lu wọn. ó wá padà jẹ. ó kó sábẹ́ àbò kí wọ́n nà ìyá yẹn nà á jẹ wọ́n ìyá yẹn ibi tó wọ́n dùn mí sí ju ẹ̀gbọ́n mi ni pé hmm, kọ̀ọ̀kan níjà ìyá yẹn níwọ̀nba o àjẹ́ńbẹ̀ hmm. ọkọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ́ ajẹ́ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́ ajẹ́ńbẹ̀ hmm. àwọn ọmọ tí ò mọ̀gbà tí ó ń jẹ níbi jẹ́ ńlẹ̀ òrò jẹ́ ńlẹ̀ egungun tó ń fi ṣe bí gẹ̀ eh. àwọn ọmọ yẹn wá tẹ́rí sí i by the time táwọn ọmọ yẹn bá wá ń tẹ́rì sí òun gan fúnra rẹ̀ á ti gbàgbé wípé ibi tí mo ṣe sílẹ̀ ẹgbọ́n mi àṣepamọ́ ló wà àṣegbé òsì ah, wọ́n á gbá àwọn ọmọ ẹ̀ wọ́n á tún wá gbá orí bàbá àti ìyá wọ́n á gbá wọn pọ̀ irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ẹ má bínú ẹ̀gbọ́n mi irú àwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ yẹn irú wọn tún wá lè máa ń tètè níbù jókòó hmm. wọn wá láyé ń ṣe àwọn hmm. ẹgbẹ́ ayé wo ló ń ṣe wọn àbí ohun tí wọ́n kọ́ wọ́n ara wọn ṣe. ó tún mọ̀ pé sẹ́ni tó bá gbẹ ìbùkà láyé yìí ọmọ ẹ̀ á jẹ bẹ́ẹ̀ni òun fúnra ẹ̀ á jẹ bẹ́ẹ̀ni àwọn tí wọ́n mọ̀ pé kà làwọn ń ṣe àwọn fi pé yes báyé bá ṣe ń lọ ká máa bá wọn ṣe ọpọ́n àpà láti sùn fáìnàlì o ó ti kúrò ní ìtàtújọ́ ìsọ̀rọ̀ tẹ̀kùn tèrè o àìlámìjọ tó ẹjọ́ rẹ̀ bá wọn dà mọ́lẹ̀ àlọ́jọ́ ni kí á mọ́ká. tí n bá sọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ń ṣe ẹ̀ ní mo tún bu yín àmọ́ mi ò ní sọ. báwo ṣe ń ṣe. kò ẹ má wọrí. ta ló bẹ̀rẹ̀ lù ta ló bẹ̀rẹ̀ orin àgbọ̀nsẹ̀. ẹ̀bọ̀ mo ṣe wá fi yín lẹ̀ láàrin méjèèjì mo rí aláìsíkẹ́ ẹ ti wọ ṣọ́ọ̀kì ju mo ṣe fi yín síbẹ̀ lọ ibo ló yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ èmi náà ni mo fi yín sí ṣọ́ọ̀kì bọ̀yẹ wá ti wo ẹgbẹ́ ṣe wá da sí yẹn ẹ ṣe pa kò tiẹ̀ ṣe é ṣe mi ò lẹ́ ṣàlàyé ẹ eh, má jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ẹ má jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ eh. nǹkan burúkú ni. nǹkan burúkú àti àwọn tí wọ́n ti mọ ohun tó fẹ́ mọ ah. àwọn yẹn sì ń bá mi sọ o eh, wọ́n ní owó wọn pọ̀ lórí sun. ta ló ń sọ bẹ́ẹ̀. owó wọn pọ̀ lórí sun. ta ló ń sọ ẹ̀gbọ́n mi ta ló ń sọ bẹ́ẹ̀. wọ́n parọ́ fún yín ni ẹ wo ẹni tí ò bá fẹ́ kéèyàn ṣoríire irọ́ ni wọ́n máa ń pa ẹ understand tí o bá fẹ́ kó wọn àwọn èèyàn mọbi tóun ti ń là irú àwọn tó máa ń parọ́ rú bẹ́ẹ̀ fún yín wọ́n ń gbẹ̀yìn wá sọ́dọ̀ wa wọ́n ń gbẹ̀yìn wá ẹ̀gbọ́n mi ẹ bá mi sọ fún wọn wọ́n ń gbẹ̀yìn wá. owó mi ìdí mi ìtẹ̀ mọ́ tó kù tí mo fẹ́ sọ fún ẹ. wọ́n ń gbẹ̀yìn wá. owó pínpín ní báyìí là á san. Eh gbogbo ìpolówó tẹ́ bá gbọ́ sílé oríṣẹ́ Orísun tẹlifíṣàn tá à ń sọ ipa ẹ̀ ni owó bíntín ni owó tí ò gara tí ò gara bíntín báyìí lówó tẹ́ san. wàhálà kò tó ń ro kà bá jẹ́ lèmi o tí n bá fẹ́ jẹ àmàlà gidi níbi tá àmàlà gbé ní àlàáfíà nu. ṣé wọ ṣé wọ tó yẹ pé tó bá lọ ra àmàlà lọ́dọ̀ yarí títà pé àmàlà mẹ́rin ẹran mm, mm, ẹran má gbéraga lójú àwọn èèyàn ẹ tó bá fẹ́ràn ẹ lọ́kọ́ lè ràn ẹ lọ́wọ́ owó kíní gan ìwọ tó pé wàá ra àmàlà méjì wà ní kọ́bẹ̀ fọbẹ̀ àmàlà mẹ́fà sí kó lè lọ tẹ̀bà pẹ̀lú ọbẹ̀ tó bá ṣẹ́kù. tó ẹ ní láti sọ ọgbọ́n náà. Ah, mi Orísun tẹlifíṣàn nọ́mbà àbí tá a ṣe wà náà nọ́mbà twenty two yẹn náà la ṣe wà ní coca street off bus stop college road nílùú ọgbà nbí báyìí mm. ẹ ẹ dẹ̀ tún bèrè pé bọ́lẹ̀ máa pè sí yìí ṣe nǹkan tó lè mm-hmm. èkíní ni pé kẹ́ kọ́kọ́ tẹ̀lé mi gírí báyìí lórí instagram ní báyìí báyìí dábàá fẹ́ mú bó ṣe ń lọ gọgọgọ lórí at àtàbàtúbú lórí instagram mm-hmm. ẹ bá mi sọ̀rọ̀ ńbẹ̀ màá dá yín lò lórí facebook ẹ bá mi sọ̀rọ̀ lórí ọláyímíkà babs tàbí àtàbàtúbú abẹ́rẹ́ orin péèjì mi nìyẹn ẹ bá mi sọ̀rọ̀ ńbẹ̀ ẹ wá fẹ́ mọ̀ bó ṣe ń lọ gangan ẹ fẹ́ béèrè kí ló ń ṣẹlẹ̀ gangan o bó lẹ ṣe ń ta eléyìí bóyin tá a bá fẹ́ ra eléyìí tá a bá fẹ́ gbélé yìí wá bó lẹ ṣe ń ṣe kì í ṣe ohun tó nira o. ibi tẹ́ máa pè sí gangan òun ló ń lọ lójú amóhùnmáwòrán yẹn yẹn tẹ́ ẹ bá ti pè ẹ máa mọ bó ṣe ń lọ o bó la ṣe ń ṣe ètò wa sí bí n tẹ́ bá fẹ́ tà n tẹ́ bá fẹ́ ṣe lórí ètò ó tàn kì í ṣe tó lè àbí kí ló ní mo sọ jàre ọmọ dáadáa. bẹ́ẹ̀ni o gbogbo ẹni tí wọn nílé bẹbẹ ṣì ń lọ bẹbẹ ò dúró rárá bẹbẹ ò slack you know? ẹ kàn tètè ṣe kí ni ẹ pe nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yìí ọdún yìí ti ń lọ kò ní ṣe kí ni kò ní kọjá èmi àti yín láṣẹdùn rẹ gbogbo àná la máa ṣàṣeyọrí ọ̀nà tẹ́ máa fi gbà ṣàṣeyọrí lórí business ẹ̀ dáwọ́ lé yẹn la ṣe sọ pé ẹ pe nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yìí kò yé àbáyín fẹ̀sáyé wọn á gbọ́ nǹkan tẹ́ ẹ̀ ṣe wọn gbọ́ wọn gbúrò yín <laughs> ẹ lọ kọ sí mi lórí Instagram tèmi náà olórí olúwakẹ́mi ni lórí Instagram lẹ́ẹ̀kan sí olórí olúwakẹ́mi lórí Instagram gbogbo béèrè tẹ́ bá fẹ́ béèrè ẹ máa bọ̀ ẹ wá bí mi lórí Facebook olórí Olúwakẹ́mi Ìyàndání lórí Facebook lórí Facebook. àwọn kan sọ pé gbogbo àwọn àtúntẹ̀ ètò wa àwọn fẹ́ mọ ibi tó ti máa rí mo ní ìyẹn ìṣe nǹkan tó lè yẹbi lórí social media lórí tẹlifíṣàn náà ní gbẹgbẹ ẹgbẹ ní pé <laughs> instagram o youtube o wẹbsáìtì o jọmọ jọmọ jọmọ jọmọ. ẹjẹ díẹ̀ sílẹ̀ lórí facebook lórí instagram lórí twitter at orisun tv ni. No, lórí wẹ́bsáìtì wa kọ it's www.orisun.tv ẹ̀rí kọ́kọ́ lè rárá very simple. ẹ ṣé bó ṣe ṣe very simple yẹn simple simple yẹn náà máa fi sọmọ ẹ pé o ò ní gbowó lọ́wọ́ ebuka kó paro pe o ma fẹ́ tó o dẹ̀ fe. very simple o gbọ́ bo down. irọ́ ibi to ń mi ni mo kọ sí yín. ìwọ náà mo pe tí ń e. ẹ. apá abẹ ni mo kọ sí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ojú ló ń tì mo fẹ́ sọ fún pé mi ò mo ò ní fẹ́ kó máa kówó ẹ̀ lójú ló ń tì mí àti sọ fún èmi wa mo wá ka bíríìjì lẹ́kọ̀ọ́ ni ah mi ní ṣe bẹ́ẹ̀ o kò da nǹkan burúkú ni mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ mo ti change. mo promise. ẹ ṣe ìlérí ṣe báyìí sọ pé èmi. èmi darúgbó ẹ. èmi olórí olúwakẹ́mi ìyàmú fún. ó ṣojú kínní. ó ṣojú àwọn kínní. eléyìí ló máa mú dání eléyìí ló máa mú dání. kọlọ green ni wọn fi ṣe. sọ pé èmi. èmi. darúgbó ara ẹ. ìyàmú fún. ìyàmú fún bò olórí olúwakẹ́mi yọ̀ǹda pé mo ṣe ìlérí níwájú ilé ẹjọ́ ojúmọ́ rẹ pé mo ṣe ìlérí níwájú ilé ẹjọ́ ojúmọ́ rẹ wípé wípé èmi ò ní parọ́ gbowó lọ́wọ́ ọkùnrin kọ́kùnrin èmi ò ní parọ́ gbowó lọ́wọ́ ọkùnrin kọ́kùnrin tí mo mọ̀ pé mi ò ní fẹ́ tí mo mọ̀ pé mi ò ní fẹ́ mi ò ní gba nǹkan kan lọ́wọ́ ọkùnrin mi ò ní gba nǹkan kan lọ́wọ́ ọkùnrin tí mo mọ̀ pé mi ò ní fẹ́ tí èmi àtàwọn obìnrin tajọ́ wọn kìíní ìsìn ta mọ̀ pé àní. bẹ́ẹ̀ ni sọ ìwọ nǹkan sọ̀rọ̀ ara ẹ. èmi sí sí. lẹ́nu sọ adúgbò ti fa gbogbo ìwọ náà ni akápò àwọn opó ìwọ náà ni akápò àwọn ọmọ tí. ìyá mi akápò àwọn opó èmi ni èmi mu akápò àwọn ọ̀dọ́. o ṣáà ní purọ́ gbowó lọ́wọ́ ọkùnrin. àní parọ́ gbowó lọ́wọ́ ọkùnrin. kí ọlọ́run kí ó ràn ẹ́ lọ́wọ́. kí ọlọ́run kó ràn ọjọ́ tí mo bá ṣerú ẹ̀. ọjọ́ tá a bá ti ṣerú ẹ̀ tí ẹ bá ṣerú ẹ̀ kí ni mo fẹ́ ṣẹlẹ̀. sọ ohun tó fẹ́ kó ṣẹlẹ̀. ọjọ́ tá a bá ti ṣerú ẹ̀ pé ṣe àbá gba owó lọ́wọ́ àwọn ọkùnrin. tí àgbà nǹkan lọ́wọ́ wọn tá a lè bá àgbà pa àwọn afẹ́fẹ́ wọn ọjọ́ tá a bá ti ṣerú ẹ̀ kó mi máa gbómi lọ́nà odò. <laughs> ọmọdé rẹ. ojúmọ́ rere tó we love you. ẹ̀gbọ́n mm, mi ẹ juwọ́ sí wọn a nífẹ̀ẹ́ wọn. a nífẹ̀ẹ́ wọn. a nífẹ̀ẹ́ yín. bye gari. bye ya kachire. bye bye. Oh, dàbọ̀ kill ló one, she ń